صلوات ربي وسلامه عليه وعلى آله وأصحابه ومن والاهم وسن بسنتهم إلى يوم الدين أما بعد السلام عليكم ورحمة الله تعالى وبركاته Àṣìwà níbi أقولي ìpí abẹ̀rẹ̀ ọ̀rọ̀ lórí ẹ̀ níjẹjọ. جاء máa في من عبد الله إلا قبل رجل صالح فكيف إذا عبد ilé kọ́kọ́ ìbáwí nípa ẹni yóò tí ọba ti ọláhun níbi sàárè ẹni rẹ̀ tí wá wá ti pé ẹni rẹ̀ ló sì lójojú òjòjò sì gàgà kan báwo lọ̀rọ̀ ẹ̀ ti burú tó báwo lọ̀rọ̀ ẹ̀ bá ti burú tó ìyàgbọ́n méjèèjì òun náà ni à ń gbéyẹ̀wò ní abẹ́ àkọlé yìí a ti bọ́ síbi àdéhìí ilé ìta fẹ́ mẹ́nu lé níjẹ̀jọ́. òun ni. حديث لما نزل برسول الله صلى الله تعالى عليه وسلم طفق يشرح حقيقة له على وجهه فإذا اغتم بها كشفها فقال وهو كذلك لعنة الله على اليهود والنصارى اتخذوا قبور أنبيائهم مساجد يحذر ما صنعوا اخر حديث حديث عائشة رضي الله تعالى عنها واللي إليه tí àgbàwá ní méjèèjì tó lágbára látọ̀dọ̀ alimam alukọ̀rí àti alimam alimam muslim rahimahumullahu ta'ala ní wọ́n sọ pé wàláhùmá àníhá àdíìsì àwọn méjèèjì bákan náà ó fẹ́ wá látọ̀dọ̀ ìyàwó Aisha radiyallahu ta'ala anha لما نزل برسول الله صلى الله عليه وسلم nígbà tí màláíkà ikú ló dé wá bá nàbí sallallahu alaihi wa sallam àtàwọn màláíkà tí wọ́n máa bẹ pẹ̀lú ẹ̀ ìrìntúmọ̀ lámà nùbìlà. بضم النون وكسر الزاي نزل أي نزل به ملك الموت والملائكة الكرام عليهم السلام الملائكة ملك الموت ẹni tí ó jọ̀gá àwọn tí máa gbẹ̀mí ó láwọn tí máa bá rìn ìtọ́lọ́ yàn ní tó gba ẹ̀mí ní ti pàṣẹ síbi tọ́lọ̀ ń bá afẹ́kọ́ pàṣẹ sódà màláìka tó táwọn pín sọ́nà méjì màláìka ìkẹ́ àbí màláìka ìyà. ṣùgbọ́n responsibility mọ́lákùnrin mọ́ọ̀tì ní kò ń gbẹ̀dẹ̀. bẹ́ẹ̀ ló ti wà nínú àlàyé yìí lọ́dọ̀ àkọ́ọ̀ ní àlàyé tíra yìí ọlọ́mọba ní fẹ́ ọni nazala bihi malakul mọ́ọ̀tì wàlí màláìka kìlìkìrọ̀ màláìka kú àti lóra ni màláìka ẹ̀kan ni malaku, ẹni tí máa gbẹ̀mí ẹ bá wọn sáfù sàdídà ó lè tàwọn pa fún malakul mọ́ọ̀tì lẹ́ni òkè làbíkù ẹni tí máa gbẹ̀mí àtàwọn màláìka alákànlé. èyí tí ma máa fa ẹ̀mí ẹni relé lọ́wọ́ nù wọn alápọ̀nlé ni wọ́n èyí tí wọ́n máa fa ẹ̀mí ẹni ibi lé lọ́wọ́ láti náà jẹ wọ́n yà ó jẹ́ tàlùkìyàmà na náà ni wọ́n wọn kọjá àlà láyà àfihàn lọ́wọ́ àmọ́ àmọ́rọ̀ fún ẹ̀yà kàrí nàmá yóò mọ̀rún ló fi jẹ́ pé gbogbo nǹkan ayé bíi gbogbo nǹkan ayé pátápátá tọ́mọ èèyàn máa ń ṣe lábúrò àbínú dáadáa ayé náà ló parí sí lọ́dọ̀ onítọ̀hún àṣàrò ẹ̀ ló máa bá wọn ní ipa tí wọ́n ṣe yẹn ló máa lọ bá wọn. ló jẹ́ pé ìṣòro ádámù ó dókun àmọ́ ẹ̀ẹ̀kan sẹ́yìn ò ní dókun yálà ó dábúrú àbújẹ́ dáadáa sọ́ọ̀tù sàjídà àbí àyà pẹ̀lú ìkọkànlá sóra thirty two nìyẹn thirty thirty two àbí náà. kólì. màláìka kú yóò fà yín. màláìka kú yóò fà yín. ẹni tí a fi kì í. ẹni tí a fi kì í kọ́mọ̀ gbẹ̀mí. lẹ́yìn náà àwọn ọ̀dà yẹn padà sí ọ̀dọ̀ olúwa yín. tí a ti wọ́n ti gbẹ̀mí tán ọgbọ́n tá a fẹ́ dá sí ìyẹn ti padà sọ́dọ̀ ọlọ́run wa nìyẹn. nusratu yasin aya kejìlá sura thirty six aya kejìlá iṣẹ́ ọmọ èèyàn ó jókòó yóò kọ ẹ̀san ẹ̀. dájúdájú. àwa ni à ń sọ òkú di ààyè. àwa sáré kí a máa bá ti dé náà. àwa ń kọ iṣẹ́ tí wọ́n ti ti wá ní sílẹ̀. iṣẹ́ wọn tí wọ́n ti ti dájú ó ti wà lákọsílẹ̀. àti ìṣiṣẹ́ wọn. ìṣiṣẹ́ àti síréèsì ìjọ ti sẹ́yìn tí ó máa wá bá wọn. àti pé àwa kọ gbogbo nǹkan sílẹ̀ nínú ìjọ àti wọn. wàkúlà ṣẹ́yìn àkọ̀yìnà wò sí ìmáàmì mùbí ìmáàmì ẹ̀ẹ́sìkà àkọsílẹ̀ sí inú ìmáàmì òkè kéèsè mọ́mù fìfọ́lá ìta bímùbì síra tí ò ní wọ́n yín tún náà wọ́n lè gbígbé lọ ní sáàbù tọ́ha sí ìta bí láàyà bí lò rọ́bì ọ̀làyà nínú àkọsílẹ̀ kan ló wà ó jẹ́ pé kò ní kan nà mọ́dọ̀rùn bá lọ́wọ́ àti nígbàgbé ẹ̀ rárá bí kí o kò mọ̀ ẹni tí máa gbẹ̀mí ó dé bá nàbì tẹ́ ìgbàgbé tọ́pìkì wa dáńtì ilé kókó ìṣe ọ̀rọ̀ ní líle ìfohùn líle bá ní sọ̀rọ̀ ó sì tún lépè inú náà ló fi le tí wọ́n fi bá ẹni tí ó sin lọ́hùn bí sàárì ẹni rè tó lóhùn pàtàkì ẹni rè yẹn tó fi dẹni èpè látọ̀dọ̀ ọlọ́run tó bá wá ti pé ẹni tí ń bẹnu sàárè ló sì ọdún pé ọ̀rẹ́ ó ti burú sí. àjọṣepọ̀ tí wọ́n ń bẹ́ẹ̀ ti tọ́pìkì yẹn àtàdé ìtànkà yìí ni a fẹ́ ká mú jáde ni a fẹ́ ká kú sí dọ́dọ̀ ànábì sallallahu alaihi wasallam. ìnira kú wá lé gbogbo ẹ̀dá tí ó bá kó láyé ni ó fi lè kú ẹni tí ó bá sí ìní kúrò láyé gbogbo ohun tó bá ń fi ọmọ ìyá kú ni àbúrò kú ni àbúrò ìnira ikú ni ọlọ́mọta sí nírọ̀rùn fún wa ẹnìkan ò lè wà láyé kó sọ pé náà ti máa bí ṣe máa rí àfẹn tó bá kú anabi sọlọlọ ọtara sọlá wọn wà ní kọndíṣàn yẹn torí ẹ ní ó jáde lọ́jọ́ náà ó ti wà ní kọndíṣàn yẹn nítorí ẹ ní wọn sọ pé tọ́ọ̀kì kan yá sọ́ra òkọ ní sọ̀tánlá wọn àlàwájì ogun bọ́ lára anabi láì sọ dígà ìfọ̀ka kú ló sì fà ló fi jẹ́ ọ̀rọ̀ ọlọ́run ọba tó sọlọ́lọ́ ọ̀tara alẹ́ wọ̀sálà.

látọ̀dọ̀ ọlọ́run kó mọ báwọn jíwà táwọn ọ̀nà tọ́ra. ẹ̀wọ̀n kọ̀díṣàn tó ti sọ́lọ́ ti sọ̀rọ̀ sallallahu ta'ala alaihi wasallam. kí ni wọ́n ṣe ìdápàdó kòbọ́rọ̀ àǹbìyá yìí mọ́tàjì wọ́n sọ sàárè àwọn ànábì di ibùjọ́sìn wọ́n sọ sàárè àwọn ànábì wọn ìtẹ́ àwọn ànábì wọn wọ́n sọ di ibùjọ́sìn. yòhádìrò náà tọ́nà ọ̀hún wọ́n ní ẹni tó gba ọ̀rọ̀ wá ọ̀rọ̀ tí wọ́n lè lè ìtúgbàdé ti wá ànábì sallallahu alaihi wasallam wọ́n ní wọ́n ń pàkíyèsí sí tájìnà tírú tí wọ́n ṣe wàlọ́wọ́ làdáálí tí ẹ bá ṣe pé nǹkan yẹn burú ni abúra zakọ́bùra àwọn obìnrin zakọ́bùrò wọn bá gbé sàárè ẹ síta fún gbogbo èèyàn kò ní pamọ́ ẹnìkan nú èmi àtẹ̀yìn àwa tá a gbé mọ̀dínà àtàwọn tí ń lọ tí wọ́n ń bọ̀ ẹnìkan ò fojú kan sàárè ibi tó wà là ń wò bí sàárè ànábì pamọ́dé sallallahu ta'ala alaihi wa sallam wàláwọ̀lá àdáálí tí ẹ bá ṣe bẹ́ẹ̀ ni ó bírí zakọ́bùrù gbangba àtàrí sàárè rẹ̀ ò bá wà. غير أنه خشي أو خشي خشي أو خشي النبي بايا أن يعتقد مسجدا تبع خشية ó páyà kí wọ́n máa sọ sàárè òun di ibi tí wọ́n ti máa sin lọ́hùn. àwọn kóṣì àbáwọn èèyàn páyà pé kí wọ́n máa sin lọ́hùn bí sàárè ànábì sallallahu ta'ala alayhi wa sallam àkọ̀rọ̀jà làbí gbẹmùsáfà fún nàlẹ́ àwọn àfáàgbà ńlá méjì náà fún gba wọn láti ìsìn láyé wọn gbé àdìsìn yẹn jáde. torí àkànnú àwọn olùmọ̀ alimam al-Qurtubi onítàfsir rahimahullah wọ́n ní wọlé hádà bálaga almuslimuna fi sáti dàrí àti fi qabri nàbí sallallahu alayhi wa sallam fa aghlaqu hitana turbatihi wa fathu al-madakhila ilayha. wọ́n ní torí ẹ̀ làwọn mùsùlùmí ni wọ́n fi lé wa àti gbogbo ẹlùsílọ́hùn olùsílọ́hùn dìnnà sí ibi kámẹ́lì láǹfààní àti súnmọ́ sáré ànábì sallallahu ta'ala alaihi wa sallam. kí ló fà á sáàtù zaria ẹlòmíín ó débẹ̀ yóò ti gbọ́ tọlọ́hún kò ní ṣe ń dé òdà ṣùgbọ́n torí àwọn eléyìí ń kọ́ torí àwọn ẹlòmíín tó sọ pé èmi gan-an mo ti fojú ara mi rí ẹni tó dojú kọ bí títà rí ànábì wa sallallahu ta'ala sallam tó sì ṣe tàkìbíra tó lè ra wọn tó fẹ́ máa sẹ́nà fìlà aláwọ̀ funfun sì ni làwọn ọlọ́pàá bá ti ní gbangba wájú bá tarí ẹ̀ ní gbangba wájú pé ọmọ ọkọ mẹ́kọ̀ọ́ ni yálà lọ́ra isla ibi tó gbà jáde ni kásálámù sí òun náà ni asàlámù alayka ya Rasulullah bàbá yìí ti ń sálámù sí ọ̀tọ̀ níbi tá a gbà wọlé ibi tá a mọ̀ gbàjáde lọ ni ẹ bá ti wọlé báyìí ẹ bá jọ gangan rẹ̀ ní yóò sálámù sí yóò tún mọ̀ gbàgbé lọ. tọ́lẹ́ ló fi bẹ̀ẹ́ nu wọn tọ́lọ́pọ̀ bá ti lọ́pọ̀ kan kò nígbà níbi tí kinní ìwọ̀ wọn wọ́n ń ṣe nílùú wọn wọ́n gbà pé ńgbà táwọn tó wá nìkan tó lọ́lá ju séwù táwọn ń ṣe fún nílùú àwọn lọ káwọn fẹ́ẹ̀ kan takútọ bẹ́ẹ̀ làwọn máa rò pẹ̀lú àìmọ̀kànmọ̀kàn àwọn ọlọ́pàá ń bá ń bẹ àti bí èbá ṣe pé mọ́ṣáláṣí wà ń sí bẹ́ẹ̀ ní bọ́lọ́pàá ń bẹ. láti ìgbà tí wọ́n lọ́nà láti wà ń sí títí tí wọ́n fi kì í ní ìgbàjọ́ àti mọ́kànlá sí méjìlá lálẹ́ ni ọlọ́pàá wà níbi ọ̀gángan bíi sáré yẹn àwọn èèyàn bá dábìrà báwọn lèmọ́ọ̀mù wa lèmọ́ọ̀mù àwọn ìmọ̀ọ́mù wa àbí inú orí ilẹ̀ tó mọ́jú àwọn ìmọ̀ọ́mù àgbà nìyẹn bá ti ń tẹnumọ́ tó mọ́sálásí ànábì táwa wù ìtọ́lọ́wọ́ sáré ọ̀sọ́là àwọn olùmọ̀ jàǹkànjàǹkàn yẹn wà ń bẹ̀ tó jẹ́ pé ìmọ̀ bá ti lè pé èrò tí bẹ́ẹ̀ wájú wọn ti ń gba ẹ̀kọ́ Islam síbẹ̀síbẹ̀ àwọn èèyàn ń ṣerú ẹ̀ nínú mọ́sálásí ọ̀nà níbi tí wàá sí àbídá wà bá ti wá wọn wọn ń kọ́ kí wọn bá dánwò olùmọ̀yẹ ọ̀kan kọ́ kì í ṣe méjì kì í ṣe mẹ́ta kì í ṣe mẹ́rin kì í ṣe márùn kì í ṣe mẹ́fà ní gbogbo ojoojúmọ́ ayé mọ́sálásí náà ni ó àwọn èèyàn tuntun fẹ́ dánrọ́ ẹ̀wọ̀ gbogbo kẹsẹ̀ náà ti ń ṣe gbogbo ọ̀rọ̀ tí wọ́n sọ pátápátá ọ̀kan fún òun tága nù tí wọ́n bá ti parí lẹ́kítọ̀ báyìí ẹ̀yà ti sùúrù tẹ́jú pé lókàn dẹ́bi gba kẹsẹ̀ ti nù wọ́n ti ká tán wọ́n ti ká tán wọ́n ti tọ́ di rẹpẹtẹ. túnbọ̀ kọ́ọ̀fù àwọn mùsùlùmí kwaya ayíyù sákọ̀dà mọ́ọ́bí àkọ́bìrì yìí kíbìlà kí wọ́n mọ̀ lọ sọ ibi tí wọ́n ṣe ànábì sí di kíbìlà ibi tí wọ́n máa dojú kọ n tèmi sọ pé mo rí ìfì tí bá bí sàárè ó ti kẹ̀yìn sí kíbìlà gangan tọ́lọ̀ láti sọ láti fàtúsọ́wọ́rù sọ́láàtù ilé ibi sóràtì lè bá dàtì fàbánà jìdàrẹ́yìn wọn wá mọ gbàgede méjì ní rúkúnní alikọ́bìrì àṣìmàlìyẹ́yìn níbi níbi agbọn níbi north kini ṣìmàlù kọ́bùrù wọn mọ gbàgede méjì síbẹ̀. wọ́n mọ gbàgede yẹn wọ́n wá wọ́n ti sá yẹn àràfóhù mọ́ hatal takọ̀yà àlàzáwéyàtì mùsàlàtà wọ́n ti sá yẹn lọ́nà tó yẹ pé láyàtàmọ́ kanu àádùn mínísítì gbáàlì yìí kọ́bìrì ẹ̀yìn kankan ò ní wọ́n sáàjì sáyẹn lẹ́yìn pé wọ́n fi kọ́ọ̀sì ara wọn tó jẹ́ pé ẹ̀ẹ́dẹ́ ẹ̀ lè mọ̀ ẹ̀ lè sáàjì fojú kan sáré ìwọ́n yẹn ó fojú kan sáyẹn yẹn. bó ṣe wà mẹ́jọ nínú yẹn. wàlí mùsùlùmí lọ́dọ̀ mẹ́rin mùsùlùmí adéṣì júndùb rọ́bì aláwọ̀ sára ní júndùb ọmọ abdullah jundub ọmọ abdullah paul ó sọ wípé sẹ̀mẹ́tù nàbíyà sallallahu alayhi wa anya kọ́bùlà anyamu ìkọ́mtí ó kọjọ́ márùn-ún tó ti jọ kúrò láyé gbogbo nàbí sọ̀rọ̀ yìí wọ́wọ́ yà kó yìí sọ báyìí wípé inni ó ní mo yọwọ́ níbi mo mọ́wọ́ kò níbi kí n sọ wípé mo yẹn nìkan láàyò nù yín kí n yàn sọjú fàyínà lọ àkọ̀dì ìtàkọ́dà ní ìfàlẹ́ ọlọ́run mú mi láàyò rẹ̀ lébi gangan ànábì sallallahu ta'ala sallam tàmàtàkọ̀dà Ibrahim ọ̀kàlẹ́ ìlà ó ti lú bàbá mi Ibrahim ní kàlẹ́ láàyò wàlàwò kóńtù mọ̀tọ́kìdá min ummati khalilan tí ń bá mú ẹnìkan tí yíyan tọ́jú láàyò nínú àlùmọ́ mi látàkàzù àbàbákiri falẹ̀là àbákiri ní bábi tẹ àyò náà. alá wà iná mọ̀ káàna kọ́bùlà fún àdéhùn yẹn ti parí àwọn tó ṣáájú yín kánú yàtàkìdónà kò bọ́rọ̀ ámbìyá yìí mọ́sáàjì wọ́n máa sọ sàárè àwọn ànábì wọn di ibùsè ibùjọ́sìn alá fàlá tàtàkìdónà kò bọ́rọ̀ mọ́sáàjì ẹ má mú ibi orí jẹ́ ìdí sàárè ẹ má sọ di mọ́síjìlì tẹ́tì máa sin ọlọ́run tí yín o fa inni anhaakum àǹdàlè ẹ má dàn mo kọ̀ fún yín. nígbà tó mélòó tó kọ láyé márùn nígbà tí ń kú èyí tá a kọ́kọ́ kà lẹ́ẹ̀kan tógun òógùn ìpọ̀ka kú ń alimami ni kò tóbi Ọlọ́run bá ní kẹ́ wọn wọ́n ní wọ́n ní wàyínàmà kánà dáàlì kàlí ànà kọlbàhù sallallahu ta'ala sallam kọdìm tẹlẹ àbí mahabbatillah wa ta'adimihi wa ma'rifatihi fàlàyà sàwòkúlẹta lọ ìrì wọ́n ní tó fà sánà bíbí sọ pé òun ò níyẹn nìkan pàtó tóun gangan láàyò tó ń wà á ti kílà ẹ̀ tó ń méjì declaration pé lágbájá ni ààyò mi wọ́n ní torí wípé ànábì sallallahu ta'ala sallam qadintara mímà ọ̀dìlẹ́ànà qalbahu sallallahu ta'ala sallam qadintara mímà habbatilla ìfẹ́ ọlọ́run bá kún ọkàn rẹ̀ gan àti gbé ọlọ́run tóbi àti mọ́lọ́hùn lámọ̀dájú wàlá yẹ́sàwọn kó látàrọ rẹ̀ kò sébi tí ìyẹn ẹlòmíì láàyò ó wọlé sí ń bẹ̀ sí ìtọ́lọ́run tó fẹ́ràn ọlọ́run wájú. fàyínà ńlá àkọ́dísà kọ́dà ní kàlílá ọlọ́run bá mú mi ní kàlíl ayò ọ wà nínú àgbọ́yé ọ̀rọ̀ yẹn wípé annalùkálàtà àbí kólà nínú ọ̀rọ̀ nínú lóga àbí kálà ọ̀kọ̀l mahaba ó ju ìfẹ́ lọ ó ju mahaba lọ ìfẹ́ ni méjèèjì ṣùgbọ́n kan nípa. Tàfà ọ̀hún kọ́ ìmọ̀ràn nínú lọ́ọ̀ sọ pé wà á mọ máyà tó nù bá dùn ràlìfín min anna al-mahabbata akmalu min al-khala wa anna Ibrahim qalilullah wa Muhammadun habibullah fa bi jahlihi. فإن المحبة عامة والخلة خاصة خلة ìmúláyò لا yẹn ni wọ́n ń قولون fún àyẹ̀wò gbólóhùn pé ọlọ́run bá mú mi ọmọ mi ní ààyò wọ́n lójú ká lo wọ́ọ̀dù ti màhábà méjèèjì torí pé kálà ní háyàtú ni níbi tí fẹ́ kù sí ni ẹjá lọ sí wàlọ́ kún tó mọ̀ tákìdá kàlí lan tí bá fẹ́ mọ́ ẹnìkan láàyò ni làtàkọ́dọ̀ àbàbákìrì kàlí la àbákìrì ní ìbámu kí a gbọ́ yé bẹ̀ bayanu anna sadiqa afdol sahaba a gbọ́ yé bẹ̀ ká bákìrì òun ló lọ́lá jù sahaba a gbọ́ yé bẹ̀ ọ̀rọ̀ tó bá ti pé bẹ́yẹn nìkan tí màá tàǹpẹ̀ òun nìbáyẹn a gbọ́ yé bẹ̀ pé òun ló lọ́lá jù nù wọn. wàfi ìrọ́tù alárọ́fìdọ̀tì wàhálà ìyàmíyà àwọn ìran kan tá ń pè ní rọ́fìdọ̀ náà ọmọlẹ́yìn ànábì sallallahu ta'ala sallam àwọn ṣíà àwọn jàmíyà nínú àwọn tó burú jù lọ́la dada lè ṣẹ́rù àìlèbídà. àwọn yẹn wọ́n sọ̀tọ̀kùsọ táwọn sàhárà pàápàá jùlọ àbúrò àtẹ̀sí pé kò tọ́ sí kó jẹ́ kàlífà lẹ́yìn ànábì sallallahu ta'ala sọ́là wọ́n sọ̀rọ̀ fúnfẹ́ tó pọ̀ mọ́sálà tó tún pọ̀ tó tún fẹ́ jù ni. àpẹẹrẹ ń bẹ níbi ọ̀rọ̀ yẹn ìlàkìlẹ̀ abáta bàbákiri lọ àpẹẹrẹ ń bẹ níbi ọ̀rọ̀ yẹn sí pé lọ síbi wípé àbúbákiri ni ó jẹ́ kàlífà lẹ́yìn ẹ̀rọ ànábì ò sọ ó sọjọ́ abẹ́ǹkò lójú ayé ẹ̀ ìwé ọ̀rọ̀ tó sọ kéṣe lé nìkan ó ń túmọ̀ sí wípé Abubakar ló yẹ kóró lé lẹ́yìn òun ṣùgbọ́n kò tọ́jú abẹ́kọ̀ àwọn ọ̀rọ̀ yẹn làwọn sọ̀hábà tó pọ̀ mọ́ra wọn sẹ́wọ̀n fáwọn àti sọ báyìí nípa bàbá sẹ́wọ̀n àpọ́tù sọ báyìí nígbà kan òun náà ló yẹ kó jẹ́ aṣíwájú wa o bó tiẹ̀ jẹ́ fáwọn àti òṣọ́jọ́ abẹ́kọ̀ àwọn tó lóore jèmi àtẹ̀yìn lọ lẹ́yìn àtàlùkẹ́ àwọn ọ̀rọ̀ yẹn náà ni wọ́n lò bákan náà ọ̀ìsàkùláfà ó fi sọ̀lá àti náà nígbà tó ti jẹ́ ọlọ́run àbáwọlé ti sọ̀lá àfáwọn èèyàn wọ́n ti ní káwọn bá fẹ́ òdì sọ̀lá àti fún wọn. ara ẹ̀ náà nìyẹn ní gbólóhùn ẹnu mọ́rù àbá bákiri sọ́ọ̀lì náà ẹni káwọn bá kiri ó ṣáájú. òṣìṣẹ́ ọlọ́run ti bẹ̀ láyé sallallahu ta'ala alaihi wasallam gbọ́dọ̀ ẹ pé ọlọ́run padà wá lọ́sọ́lá wọ́n padà yọ sí mọ́sálásí wọn lè dìde náà ro. nígbà tí wọ́n sọ pé kí mọ́rò kí tẹ̀sí sọ́lá ìtọ́lọ́run ojú ẹ̀ ọtún orí kíkan ojú ẹ̀ ọgọ́dì rà sallallahu ta'ala sallam lámìnà kí ilà ìsọ́lẹ̀ bí ìmọ̀ ọmọ wọ́dárí kàfi mọ́rọ̀ àti lẹ́dí ìfowó ti àfi sallallahu ta'ala sallam àìsàn náà làwọn ìṣètò kúkú láyé nígbà tí ti dá pẹ́ nìkan àbọ̀ oníṣàárì tí wọ́n sàlàyé tírà yìí fún wa wọ́n ní فكيف يسوق بعد هذا التدليل من سيد المرسلين níbi ọ̀rọ̀ tó le báyìí tá a gbọ́ lẹ́tọ̀ọ́ náà nàbì sallallahu ta'ala sallam tó jọ ga ògbà àwọn òṣìṣẹ́ ọlọ́run góòlù lọ́dọ̀ àwọn àlùmọ̀ gbàyógbìnà àléhà táwọn wá fi sàárè ṣe design kama wa fi ti fáàrí pé à bẹ̀bá ń sáré ìyẹn ẹ̀kọ́ àjẹkù kalẹ̀ gbogbo ẹ̀ lásòkè délẹ̀ má bú ẹsẹ̀ kan ẹsẹ̀ náà pa ọ̀tọ̀ ẹsẹ̀ ń dá ọkọ̀ fún wọn pé kí wọ́n ṣe bí wọ́n ṣe síbi sáré ọ̀tọ̀ wàwùsọ́lá ìndàhà àbíkí ìhun máa ti sọ láti ń bẹ̀ nítorí sí ń bẹ̀ ń bẹ̀ á ó ilé ha àbíkí ìhun lójúkọ. wọ́n ní báwo lè ṣe rọgbà yìí mọ̀ ìlọrùn. ẹ bá wọ sọ́dá tó sẹ́mi mùjájìlá ni ọmọ ìjà kékeré là ọmọ ìjà kékeré rọ̀tòlì. ha ha náà gùn pa rí. وهذا أعظم مشاقة ومحادة لله تعالى ولرسوله Ọrọ yẹn ó wà direct lọ síbi nǹkan tí wọ́n fẹ́ kéèyàn ṣe kò rújú rárá bóòlù wà direct à ń làánà á sì ń iṣẹ́ tí wọ́n ṣe sí làánà bí tán sí wọn. òun náà ni sísọ ààyè tààrí èdè ààyè ìjọsìn àti ìbọ̀ síbi six nineteen bẹ́nu sàárè o torí méjèèjì ní ṣẹlẹ̀ one thousand four hundred and forty two ànábì ṣe ìjìra táǹkà sígbà tí ẹ̀yàn ọdún kìlọ̀ ọdún tẹ̀wá ìjísọ́ ọlọ́run ti kò láyé tó yẹ báyìí lẹ́yìn ìjìra ká sọ pé pàtàkì ànábì ti lọ ayé oṣù kúrò mẹ́ one thousand four hundred and forty two. pé báyìí àwọn èèyàn sì ọ̀rọ̀ tó sọ ni mò ń rí báàsì o àwọn èèyàn sì ń ìròyìn níbo ni Yorùbá wà lọ́jọ́ yẹn àwọn aláwọ̀ funfun elédè lárúbáwá àtàwọn aláwọ̀ dúdú kọ̀ọ̀kan tó àjàmí níbẹ̀ tí ń bẹ láàrin wọn lànà bá sọ̀rọ̀ níbo làwa wà bàbá ńlá bàbá èmi tí mo sọ̀rọ̀ yìí níbo ni wọ́n wà. sọ̀rọ̀ pé lónìí náà táwa ń bára wa sọ̀rọ̀ ọlọ́run yìí tá a bá wo àwùjọ wa ó fẹ́ẹ́ jẹ́ gbàdúgbò kọ̀ọ̀kan tí ìbá ti gbogbo àdúgbò ni wọ́n ti lẹ́ni tí wọ́n ń sìn nínú tààrí. lẹ́sìn mọ̀ pé ọ̀rọ̀ yìí tóbi gan ni wọ́n ti ní ẹni tí wọ́n ń sìn nínú tààrí gbogbo tààrí àgbolé wọn ò ẹgbẹ́ mo sọ lọ́rọ̀ níjọ́ ni mo sọ lọ́rọ̀ mo mọ àwọn sàárè kọ̀ọ̀kan lágboolé ní village táwọn èèyàn máa lọ tọ́rọ̀ bá díjú tán tídààmú bá dé táwọn tí wọ́n sìn ya wọn àbí bàbá wọn síbẹ̀ ní a máa lọ bẹ̀ kíkọ́ra àwọn lè lójú mo mọ àwọn kọ̀ọ̀kan. lónìí láti one thousand four hundred forty two years ẹ̀dí bá ń rí ṣé ìgbó ọlọ́run lẹ́nu kọ́ yẹn ṣé ìgbó ànábì lẹ́nu kọ́ sallallahu ta'ala alaihi wasallam ọ̀gá ìtakùtọ̀ ọlọ́run àti tànábì ni ẹ̀ńtọ́ bá wá sí bẹ́ẹ̀ ẹ bá ń kà. èyí jẹ́ bẹ́ẹ̀ nítorí pé wọ́n ń kọjú ọlọ́run àti òjíṣẹ́ rẹ̀. ẹ bá ń kà á yàtọ̀ kọ́kọ́ wá. àti pé tí kò bá ṣe pé ọlọ́run pàṣẹ lílé jáde lórí wọn ni dájúdájú òun ìbá jẹ wọ́n níyà ní ayé àti bí àti pé yọ ìyá iná wà fún wọn. ọlọ́run bá àwọn júù kan àwọn jùbá tó wá fi lédè ara wọn gan àwọn kan nínú wọn júù tí wọ́n plan fìdínà àti ìgbógun tẹ̀sìn ọlọ́run bá. against anabi sallallahu alaihi wa sallam wàlọ́wọ́lá àǹkàtà ọlọ́wọ́ àríyìn ìjàlá ọlọ́wọ́ ní kánábì wọn sallallahu alaihi wa Ni, ọlọ́wọ́ ní kí wọ́n gbọ̀n wọn jáde n'i nínú yìí ní ó fi jẹ́ pé ọ̀rọ̀ n'i gómìnà mi ni ìǹtẹ́lẹ̀ ìhun ti tẹ̀lẹ̀ kí ló fà á kí ni wọ́n ṣe lẹ́sẹ̀ ọ̀nà kí ni wọ́n dá ẹ wọ́n kà. àti pé tí kò bá ṣe pé ọlọ́run pàṣẹ nílé jáde lórí wọn ni dájúdájú òun ìbáṣẹ wọn ní ìyàgbé ayé àti pé ní ọ̀nà ìyá iná wà fún wọn. láwọn yahoo bíi ìbànú nadir ìran nadir ẹ wá káyà tí mo kẹ́kẹ́ kà ní ìsìn. ìdí jẹ́ bẹ́ẹ̀. nígbà tí ṣe bẹ́ẹ̀ fún wọn ni a fẹ́ gbọ́ yẹn torí pé wọ́n kọjọ ọlọ́run àti òjíṣẹ́ rẹ̀. wọ́n kọjọ ọlọ́run àti òjíṣẹ́ rẹ̀. ẹnikẹ́ni tí ó bá takò ọlọ́run. tó takò ọlọ́run. dájúdájú ọlọ́run ti láti ìyà jẹ. ọlọ́run lè níbi káfíà ọlọ́run rorò nìyẹn nígbà tẹ́lẹ̀ ọlọ́run rorò àwọn tí wọ́n sọ bẹ́ẹ̀ ọlọ́run lòun rorò. ìdánikágbámú ẹ̀sùn ká ọlọ́run ṣe kí ni dájúdájú ọlọ́run. dájúdájú ọlọ́run lè láti fìyà jẹ ni. ọlọ́run lè láti fìyà jẹ tọ́lọ́run rò àbí òróró ẹni tó bá ní ọlọ́run rò ẹnu fún fẹ́mi lọ́wọ́ ni permanent state you keep your mouth shut ní ẹ̀ kó tó sọ̀ ní. ọlọ́run máa tó ní òróró ọlọ́run le láti fìyà jẹ ní ìyàwó ò sí faradà tó máa fi jẹyàn. nítorí pé wọ́n gbó òun lẹ́nu wọ́n sì gbó ti tẹ́tọ̀ òun ránṣẹ́ lẹ́nu. ó yẹ kí wọ́n mọ̀ kí ànábì sallallahu alaihi wasallam pé ẹ pẹ̀lẹ́ bàbá ẹ pẹ̀lẹ́ òtítẹ́ ọlọ́run ọlọ́run bá yóò yóò sàlékún kẹrẹ̀ yóò sàlékún dáadáa nígbà tí wọ́n ń pọ̀kà kú lọ́wọ́ ó yẹ káwọn èèyàn máa sọ bẹ́ẹ̀ òtítẹ́ ọlọ́run òtítẹ́ ọlọ́run tí wọ́n ń ti wá tí wọ́n sọ pé láàánú lọ́ọ̀rì yahudi àwọn nàṣọ́rọ́ ọlọ́run ibi ó sẹ́bi tààrà lé àwọn júù àtàwọn nàṣọ́rọ́ ìsáfàdó kò inú kọ̀ọ̀kan akúnrin náà òjijì ọlọ́run sì dákẹ́ sí ni mo fi ń béèrè lẹ́ẹ̀kan pé tó yẹ kó ìsọlọ́ tó ráyè wá sígbà yẹn pẹ̀lú nígbà tí òsì mission mi ta ran wá fún àfi kó wá jíṣẹ́ ọlọ́run bá lórí ilẹ̀ ayé nígbà tó wá ṣẹlẹ̀ bẹ́ẹ̀ táwọn náà wá rí i pé ọ̀rọ̀ tó le débi pé ànábì ń jíṣẹ́ ọlọ́run sallallahu tá a wá rí pé nǹkan yẹn náà tún bẹ láwùjọ wa dòní bóyá lẹ́yìn kò lè wà gan bóyá lọ́dọ̀ àwọn tẹ́ ń pè láàfáà àbí ṣéwù kódà tó ti wà wọ́pọ̀ mbẹ̀ gan a sì dákẹ́ a sì lọ́mọ lẹ́yìn ànẹ́bì ni wá a sì ní ọmọ kéwà àwọn olùmọ̀ ni wá a sì dákẹ́ ẹrú ẹ̀ tó ló pé ṣéwù kan ń bẹ tí ó bínú tó ló pé àfáà kan ń bẹ tí ó bínú ìgbà tó wà involve kádákẹ́ ẹrú ẹ̀ sẹ́yìn lè rábọ̀ rẹ̀ jẹ́ fọlọ́run wá àti ìdánábì mú wá sallallahu ta'ala sallam kìí ṣe àtakò tí gbogbo ẹni tó bá ń sọ̀rọ̀ bá kádàrà orí ẹ̀yà àtàkì àmọ̀ fún. mo bẹ́ẹ̀ nìkan sọ̀rọ̀ lánàá orí fóònù ni afẹ́ lò tó gùn sẹ́jú mo sì ń fa àwọn kankan yé onítọ̀hún ni kí ní kírẹ́dìtì dáadáa. òun wá ń sọ wípé bóyá tẹ̀ ka ọ̀rọ̀ yìí débẹ̀ kó tó di pé tọ́pìkì parí ó ti dákọ lẹ́nu ìgbà tí ń a sọ̀rọ̀ ó ti àfáà mẹ́ta tí gbogbo tọmọ Yorùbá mọ̀ tán ní kétẹ́t ti dákọ wọn ẹ̀dùnmọ̀ fóun ní láì dákọ wọn ẹ̀dùnmọ̀ rò pé bóyá alágbájá ló dákọ ó ti kí ni fi wọ́n ṣe ń à ń sọ̀rọ̀ birthday ọ̀rọ̀ birthday ní tọ́píìkì yẹn ó ní ẹ̀tẹ̀ kí wa ẹ̀tẹ̀ ẹ̀sẹ̀ kẹtẹ̀ bá a celebrate ẹ̀ ní gbólóhùn kan ibi tọ́rọ̀ ti bẹ̀rẹ̀ náà nìyẹn mo ní ọjọ́ ọkú ni wọ́n ní ọmọ àdìtọ́kàn púpọ̀ kì í sọjọ́ bí nínú àwọn ọjọ́ tí látọjọ́ tí wọ́n bí yàn téèyàn ti dàgbà téèyàn ti gbọ́njú tó ti mọ̀ tó yàtọ̀ sósì tí ó máa ronú kan aburú tó ti ṣe sínú àwọn ọjọ́ yẹn yóò máa wọ́ lọ́wọ́ bá lálàforíjì nínú ẹ̀ yóò sì máa rántí dáadáa tó ti ṣe sínú àwọn ọjọ́ yẹn tó bá jẹ́ kó ṣe dáadáa síbẹ̀ yóò máa dúpẹ́ fọlọ́run fọ́wọ́n rí dáadáa yẹn ṣe ṣùgbọ́n tó kù láyé láwà fọ́kọ̀sì tó kù nínú ìsẹ̀mí téèyàn lò láwà focus tó o bá rántí àwọn ọjọ́ tó ti lọ lájọjọ́ tó ti bí ọ máa rántí dáadáa tó o ṣe sínú ẹ̀ kó o dúpẹ́ fọlọ́hún máa rántí aburú tó o ṣe sínú àwọn ọjọ́ yẹn kó o fi wá ìsọ́ àtà àbójúkò kó o fi wá mójúkò lọ́dọ̀ ọlọ́run bá ní wọn ní ká mọ sáyẹ ọjọ́ bí o ó wà ní wọn àwọn ní àwọn èèyàn ń sẹ́ǹdì ó ní àfọ ó sẹlẹbírẹ́tì lágbájá àfa lágbájá náà ó tún ṣe wáàsí pé kò sí tó burú bẹ́ẹ̀ àfa lágbájá náà ó bá bẹ̀rẹ̀ sí dàpọ̀ wọn mo ní àwọn kọ́ lọ́lọ́run rántí wa. àwọn kọ́ lọ́lọ́run rántí wa. ànábì wa sallallahu ta'ala alaihi wa sallam òun lọ́lọ́run bá rántí wa àwa sọ̀rọ̀ yẹn débi pé a tún wá bọ́ sínú tọ́pìkì míì bí ọ̀rọ̀ tí mo sọ mi lẹ́kítọ̀ kan tá a wà níjọ ní èmi àti Abdulmumin mi ò bóyá wọ́n pe ànábì Ibrahim ní bàbá ìgbàgbọ́ bàbá ànábì wa ló jẹ́ bàbá ló jẹ́ fún ànábì wa sallallahu ta'ala sallam kódà nínú bá a ti bí ànábì tá à ń bá ń to ìran ìran yìí lọ́wọ́lọ́wọ́ fún ànábì Ibrahim padà bàbá ìgbàgbọ́ ni no sora sixty kini ní sora tààlì mọ̀rán ọmọ kánà sixty sixty seven dàbí nǹkan ọmọ kánà Ibrahim àwòdíyá wà lánà sọ̀ríyá ọ̀la nǹkan hanifa mùsùlùmá wà máa kánà nínú àlùmùsùlùmí mo fẹ́ ká kábẹ̀ yẹn mo ní àwọn tí èyí ṣe mùsùlùmí náà kí ni wọ́n pe ànábì Ibrahim ó ní bàbá ìgbàgbọ́ mo ní the next question is kí ni ìgbàgbọ́ yẹn ẹnu àwa ẹnu àwa méjèèjì ti kò lórí pé bàbá ìgbàgbọ́ ni àbí bẹ́ẹ̀ kọ́ kí wá ní ìgbàgbọ́ ẹ̀ gbogbo ẹni tó wá sáyé tó jọ́ mọ́ ádámọ̀ pátá ìlónítàn àìṣe spirit àìṣe demon táà fojú rí gbogbo ẹni tó bá jọ máa dámà tí ń lọ tí ń bọ̀ tó sẹ̀mí tó pẹ́ nínú sẹ̀mí yìí ó nítàn o ọ̀kan nínú wọn làwọn ìbìrò inú alẹ́ sọ́lájú ọ̀sánà ọ̀kan nínú ń dání anabi Ibrahim tó ń pè ní Abraham alẹ́ sọ́lájú ọ̀sánà kí nìtàn ẹ̀ ọ̀gá ìtàn tá a fẹ́ pa nípa ẹ̀ náà ni kí ni fèsì nígbà tó jẹ́ bàbá ìgbàgbọ́ kí ni fèsì ẹ̀ ẹ wá bá ní nǹkan tó ta ko nǹkan kà yìí mò ń fẹ́ nínú sẹ̀mí ayé mi tí mo wà yìí n tó kúrò mbẹ̀ lọ́dọ̀ ẹ̀ tó jẹ́ mùsùlùmí àbẹ̀ǹdé ìṣe mùsùlùmí nǹkan sọ nípa ànábì Ibrahim nǹkan fẹ́ kà jáde náà Al-Kùránì yìí tẹ́nìkan bá ní lòdì tí mo fẹ́ lọ́ra rẹ̀ jáde. Ibrahim kìí ṣe Yahudi. Júù ni wọ́n ń pè ní Yahudi Júù kìí ṣe Júù náà. Bẹ́ẹ̀ni kìí ṣe Nàsárá. Bẹ́ẹ̀ni kìí ṣe Nàsárá. Àwọn taarin sọmọ Mọ́ríàmù sí. Tí mo ní ìlú kan tí ń jẹ́ Násírọ̀ tí sọ Mọ́ríàmù máa wọ ọbẹ̀ dáadáa láti ṣe dáwà. Ìní ó bí kí wọ́n pe àwọn èèyàn ẹbẹ̀ ní Nàsárá. Tàbí ń pe àwọn èèyàn ní Nàsárá kò sí Nàsárá kankan lórílẹ̀-èdè wa ń bí. Àwọn tọ̀ ìlú kan ní jẹ́bẹ̀ ní Israel nasura ni wọ́n pè lédè Lárúbáwá tó dé nísìnyí kì í sì ṣe nàfọ́ọ́rọ́ kì í sàwọn tá a rán ìsàwọn mẹ́ríàmọ̀ sí ní Israel tí wọ́n gba tiẹ̀ ó di méjì. ṣùgbọ́n ó jẹ́ ẹni tí ó dúró déédéé. ó jẹ́ ẹni tó dúró déédéé ń gbọ́. ó jẹ́ mùsùlùmí. ó jẹ́ mùsùlùmí. òun kò sì sí nínú àwọn abọ̀rìṣà. ó di ìran mẹ́ta ọlọ́run fi yọ kúrò láàrin àwọn abọ̀rìṣà kìí ṣe júù kìí ṣe nàṣọ́rọ́ kìí ṣe abọ̀rìṣà ta ni wọ́n ròyìn yẹn àwọn bí Ibrahim alayhi salatu wassalam tó jẹ́ bàbá ìgbàgbọ́ mo ní táwọn tẹ́ èsè mùsùlùmí bá lè sọ wípé bàbá ìgbàgbọ́ ní ànábì Ibrahim the next thing ní kájọ ti sọ̀lá tó sóbì láàrọ̀ là wàláhì tàláhì níbi tọ́rọ̀ yẹn clear ni because I need the history ànábì Ibrahim nípa faith ìgbàgbọ́ wo la fi ìtọ́jú ẹ̀ tá a fi pè ní bàbá àgbàgbọ́ ọlọ́lọ́wọ́ bá kílárífà inú alukóran kẹrì. mo wá bí ẹni yẹn lánàá tó jẹ́ mọ́rọ̀ yẹn wá nù ló bá dákẹ́ mo ní màá ṣe sùúrù tó fi fèsì kódà kó ṣe ìṣẹ́jú mẹ́wàá lórí fóònù. mo ní fèsì ọ̀rọ̀ yẹn ẹ hàn pé ẹ hàn pé lọ́ọ̀ ni mo rí àwọn lọ́ọ̀yà ní kóòtù náà wọ́n ní wọ́n sáré pé àwọn yanjú pọ́ǹtì kan tí wọ́n tán hámà yẹn pé ńjọ́ kan kọ́nẹ́ẹ̀lì kan ó hùwà ṣèmọ̀ṣe nígbà ìgbà tó bá sanjọ́ ń ṣe ìjọba tí ń ṣe ààrẹ tó dáwọ́ kùtà panel kalẹ̀ kọ́nẹ́ẹ̀lì kan wà rẹ̀ àwọn rẹ̀ ó sì wà ń sábì kò sí rìtáyà nígbà táwọn lọ́ọ̀yà da ọ̀rọ̀ kó ó fẹ́ máa játọ́ wọ́n sọ di yẹpẹrẹ pẹ̀lú òfin sóyè òun gan gbà pé ọ̀daràn lòun ẹ wàá mọ tí lọ́ọ̀yà tiẹ̀ ṣe lọ́ọ̀yà tiẹ̀ wá ń bẹ̀bẹ̀ wọ́n ń jèrè lẹ́fà dájọ́ ẹ bá ní fojú àánú wò lùhánàlá mo wá ń bi léèrè ọ̀rọ̀ òun náà ló fúnra rẹ̀ sọ fún mi pé bàbá ìgbàgbọ́ ni ọ̀yà àgbàláyé ìgbàgbọ́ ẹ̀ ìyẹn ò tí yanjú ti bíbí sí ìwọ́sẹ̀ mọ̀sẹ̀ ọ parí. ọlọ́run ní mùsùlùmí ni bó ṣe ṣẹlẹ̀ nìyẹn tó jẹ́ pé ọlọ́run ṣe gbogbo wọn látọ̀rí adam alayhi salatu lórí anábọ̀ muhammad sallallahu alayhi wa salam lọ́mọ ìyá kan náà lórí ìgbàgbọ́ ìgbàgbọ́ wo àṣàhádàtù ìyẹn kó ogun wọn pé ọ̀kan ṣoṣo tó sìn. ẹnìkọ̀ọ̀kan wọn a fi pé wà á nì èmi tí mò ń bá yín sọ̀rọ̀ yìí o rọ̀súlù lọ níṣẹ́ ọlọ́run ni mí láwọn tọ́lọ́run tẹ̀ ní tó yé wọn fi kún bẹ́ẹ̀ ẹni àkọ́kọ́ sùn wọn ni no anabi no ẹ̀ka ẹni àkọ́kọ́ wọn anabi no ó ní ẹ̀sìn àní ìbúdó ńlọ wà àfihàn mi ni wípé ẹ̀sìn àlọ́ bó sì ni a ti máa sin àlọ́ kí n nígbàgbọ́ pé kò sí ọba kan tó tọ́ka jùlọ sí fún abọ̀ nìkan ibi tó ti bẹ̀rẹ̀ nìyẹn wọ́tàkù ẹ̀rí ẹ̀sìn páyà ẹ̀ ẹ̀sìn tó fẹ́ ẹ̀sìn ọlọ́run ọba yín kí ẹ páyà rẹ̀ kí ẹ ti tẹ̀lé mi wà àfihàn ẹ tẹ̀lé mi torí pé mi lọ́lọ́run ọba rán sí yín. ìdí eléyìí ìní àfọwọ́ onítìrà ìwà sọ pé ẹ̀ ń ṣe tó fi wá jẹ́ pé ọ̀rọ̀ yìí wá fúyẹ́ nígbà àyà àwọn èèyàn lónìí ẹ̀tún wọn á wò gbà táwọn náà ń kọ síra yìí nígbà táwọn á wà yìí. tàwa rí sàárè sàárè wa di òòṣà mo fẹ́ sọ fún yín pé àwọn òòṣà tá a gbọ́njú bá nílùú kọ̀ọ̀kan lẹ̀ Yorùbá ògbọ́n ọ̀sán la wà yìí tẹ bá fẹ́ máa dákọ̀ òòṣà tògbómọ̀ṣọ́ ẹ máa rántí àwọn kọ̀ọ̀kan òòṣà ti di hundreds and thousands kí làwọn òòṣà yẹn yàtọ̀ sí ìta gbọ́njúbá àwọn òkú tí ń bẹ́nu sàárè táwọn èèyàn ń bọ̀ àwọn òkú tí ń bẹ́nu sàárè táwọn èèyàn ń sì. téèyàn lè rí sọ̀lá àtòkí jábọ̀ fọlọ́run látara bẹ́ẹ̀ ẹ wọ́n sọ pé ẹ̀yà ṣebí mùsùlùmí náà ni wá síbọ̀ ọmọ ẹ̀yà kan náà ni wá a sì mọ implication tó ń ṣe tó jẹ́ pé kìí jẹ́ kí orí ìsìlámù mú dọ́dọ̀ ọlọ́run àìyí dákẹ́ ẹrú ẹ̀ yóò jẹ̀bi lọ́dọ̀ ọlọ́run ìyàtọ̀ sí pé wọ́n lọ bí kọ́bùrù wọ́n lọ bí sàárè ọ̀la àwọn yẹn ń pé òkú ọlọ́run wọlá rẹ̀ ọlọ́run wọlá rẹ̀ ọlọ́run wo títóbi rẹ̀ wo kìnnìkan rẹ̀ wo kàrámà rẹ̀ òkú yẹn wọ́n sì ń rìn bá a sí. nígbà tí wọn ò bá ní access direct access sí sàárè yẹn ni o ọjọ́ tí wọ́n bọ́yọ̀ sùn àbọ́dún wọn àpàdà lọ bí sàárè mu. sinìyà sì ń bẹ ń káwọ́là ní ìsìn ẹ wo millions àbí thousands ni ó thousands àwọn tí ń tẹ̀lé lórílẹ̀‐èdè tiwa mi ká tó wá sọ orílẹ̀‐èdè kò mí ká tó wá sọ àgbáyé tí wọ́n sì ń lọ sí ní tá à ń wí síbi sàárè ẹ̀ tó sẹ́yìn ẹlòmíì bá lọ ní ìsìn tó bá dé ní ìsìn ní láti káwọ́là oṣù mẹ́ta èsì ń fi baari pe pé mo gbọ́dọ̀ mo tẹ̀lé sí dé nù. tó lọ múra àbí ájì ò tẹnumọ́ òun ò tẹnumọ́ jù bẹ́ẹ̀ lọ òun tẹ̀ sí káwọ́là dé nì ẹbọ ló sì lọ sí lọ́hùn. ọlọ fíṣítì sàárè nìyá ọlọ ṣàdúrà ń bẹ fúnra ẹ̀ tí ò bá wà jẹ́ bọ gbogbo táǹkà nǹkan náà ni ọ̀fún tíra ń sọ ó ní ó ní ó ní pàkí fàyà sóògùn máa dà á dà tẹ̀gìlì lẹ́yìn ìgbà tọ́rọ̀ lè koko tó báyìí látẹnu ànádì sallallahu ta'ala wa sallam látẹnu sayyidil mursalin ọ̀gá àwọn òbítẹ́ ọlọ́run antu asdọ́nà kubur sísàárè wàdí gold táwa bàbà rẹ̀ tá pàtàkì wàyúbùnà àléhà tá kọ́lélé tí wọ́n ṣe bẹ́ẹ̀ sáwọn sàárè táwọn tọ́rọ̀ òsì pamọ́ àní ìpọ̀ká kúta náà ní bá kò láyé sallallahu ta'ala sallam àti kàdísẹ̀ ń sọ pé láàánú lọ́ọ̀rì yahudu wa nasara ọlọ́run tẹ́bilé làbárè àti ká information àti ìmọ̀ tẹ̀tẹ̀ tẹ́bilé méjèèjì ló kó sínú ẹ má wò ní wò fẹ́ lòmọ́dí gbọ́dọ̀ tẹ́bilé wọn kọ̀ wá tẹ́bilé wọn mọ́ rárá o ọlọ́run gbé júù àti nàtọ́rọ́ sépè torí pé ìsápàdó kò rọrọ ámbìyá yìí mọ̀sáàjì wọ́n máa ń ṣe ìjọsìn níbi sàárè àwọn ànábì wọn ẹwọ àdúgbò kọ̀ọ̀kan ẹwọ àwọn mọ̀sáàjì mọ́sálásí tó yẹ ká pàtì ní Ògbómọ̀ṣọ́ yìí àtàwọn ìlú thousands ni wọ́n torí pé òun àti sàárè wọn jọ dọ́gba tó bá ti sàárè kan tọ́pìkì débẹ̀ o tó bá ti sàárè ẹyọ kan ṣé mọ́sídìdì ní sàárè ni ẹ̀ǹkọ̀lé ló wà ẹ̀gbẹ́ ló wà ibi apá bíi ló wà kò sí yàtọ̀. gbogbo ẹ tó bá jẹ́ mùsùlùmí òdodo mọ́ọ̀sì àdúgbò míì tí ò sí tí ò sí aburú yẹn ń bẹ̀ ní kò sí lọ́mọ ṣe sọ́lá ẹni tó bá jẹ́ mùsùlùmí òdodo tí ìrànkàn àti jẹ́ pé ìbáàdà wọn ní àtẹ́wọ́gbà lọ́dọ̀ ọlọ́run tó fi jábọ̀ fọlọ́run. àyàfi tí wọ́n bá ti eradicate àwọn tààrí yẹn tí wọ́n ti hu tí wọ́n gbogbo ti bẹ nínú ẹ̀kọ́ ètò bá jẹ́ pẹ̀lú asán tí wọ́n kókó tí wọ́n sì lẹ́bù bẹ̀ padà tí wọ́n kó ìpè yẹn lọ sórí jẹ́ mùsùlùmí tí wọ́n lọ sí wọ́n síbẹ̀ ó parí. solution kejì ni pé ọ̀dà ẹbẹ̀ kan da àwọn òkú mi síbẹ̀ àmọ́ ẹ̀pà mọ́tíláṣí rẹ̀ káwọn èèyàn lọ máa tètè láti ń bòmí. nígbà tí owó níyì dáadáa ìntí dọ́là fi jìnnà sí náírà ò nǹkan gbà náà forty something millions ni wọ́n ná sí sáré ni wọ́n ná sí mọ́síláṣí national mosque lẹ́kọ̀ọ́. bàbá àwọn olówó sàdá sí sáwọn ọmọdé akọ wọn gbọ́wọ́ kalẹ̀ dáadáa gbọ́dọ̀ orí tẹ́ni orí tẹ́ni wọ́n ti náwó sòfò nìyẹn o orí tẹ́ni ìdòníta ń sọ̀rọ̀ yìí orí tẹ́ àti mọ́ọ̀kù àṣà yorùbá nìyẹn ó takun tọ́nà fẹ́ràn nàbì sallallahu ta'ala alaihi wa sallam bẹ́ẹ̀ náà ni gbogbo mọ̀sáájú tó bá tún rí bẹ́ẹ̀ nílẹ̀ yorùbá yìí àti bòmí náà ẹ wá lọ gbókù pamọ́ sí mọ́sálásí láti máa sìn wọ́n àbí for what ẹjá tún fi wọ́n léèrè oríṣẹ́ sì wà ní Lagos State oríṣẹ́ wà láwọn àyè míì tí ò bá sí alẹ́ ẹ̀sìn sọ pé ká kírètì ẹ̀ tó bá rí pààyà ká ra ilẹ̀ tí ó jẹ́ fifty million hundred million two hundred million tí ó jẹ́ pé oríṣẹ́ ló wà fún ẹ̀sìn wá gbà wá kọ́lẹ̀ nìkan lè gbowó ẹ̀ lẹ̀ òkú ò gbọdọ̀ wà níbi táàtì náà jọ́sìn fọlọ́run. kémi ó sì máa repeat ẹ̀ nu to the end of my life torí màá máa refer sọ́rọ̀ ànábì sallallahu ta'ala sallam àwọn èèyàn sì bá dà ń bẹ̀ wọ́n mà wọ́n yan imam tó kẹ́kọ̀ọ́ síbẹ̀ èmi ò lè ṣe máàmù ń bẹ̀ tí máa jọ́ mi èkó eléyìí à ibi tí ẹ ti òkú sí tí ò ti tọ́ka sọ̀láàtù ń bẹ̀ ẹ̀jẹ̀ àfọwọ́mú kan tàbí kẹfẹ́ lòmí ìmáàmù yìí kí mo fẹ́ gbà mí ẹ tán fi mí jẹ̀ náà. àwọn tẹ ìyá ọmọ yóò bá sùn kó lò ìnáàmì kó lò ẹ kò náà sí bí ìnáàmì kì í ọlọ́run ní gbogbo èèyàn lágbèrèdè pẹ̀lú ẹni tí a bá fi ṣáájú wọn lọ́jọ́ gbẹ̀rẹ̀ kìámọ̀ táàmù bí wọ́n léèrè táàmù púróòbù wọn. sẹ́kọ̀ọ́ lọ́wọ́ fi sọ̀rọ̀ alábòsí ẹ̀yọ́ kan máa gbàdájọ́ ni ẹni tí wọ́n dára jọ sì mọ̀ pé tó nǹkan sí wọ́n dáhùn báyà kan ti gbé jáde jọ́gbé lọ sí àmà. èsìpẹ́ nìkan ó ṣẹ̀ṣẹ̀ máa sọ̀rọ̀ ni. ayé ni wọ́n ti ń límù náà àìdíhìn ẹnu igi òní sọ̀rọ̀ ó gbọ́rọ̀ lẹ́nu ahọ́n ìpadà lọ́jọ́ sí àmà ní stéèjì kan yóò kọ́ bá

tó pé bá a ṣe ń bára wa bọ̀rọ̀ tá à ń gbọ́ yìí àtàgbàpọ̀ lẹ́ẹ̀dì mọ́ gbọ́rọ̀ ìgbà tó lọ́n sí lọ́wọ́ sẹ́lẹ̀ lọ́jọ́ gbẹ́rẹ́ lè kíá àná ajẹ́ kó lè tẹ̀ ó wù ọlọ́run ló gbọ́rọ̀ síbi orí àná ó wù ló gbé ìgbọ́rọ̀ síbi etí ó lè gbé ìrìnà sípò padà ọba tí máa ń ṣe tó wù lọ́lọ́run tó ti kápá ẹ̀ sẹ́lù sẹ́fẹ́ yóò sì di gbogbo ẹrú ẹ̀. kátàyé yanjú ẹ̀ ní wà ní tọ́lọ̀ fìràn nàbì sallallahu ta'ala sallam kátàyé yanjú ẹ̀ ní wọ́n fi bò wọ́n fi bò ibi tí mo parí ọ̀rọ̀ ẹ̀mí ẹ̀sí lánàá kí n tó gbé fóun kalẹ̀ mo ní tẹ́nìkan bá súnmọ́ mo fi nǹkan kan jẹ́rìí ẹ̀ mo fi nǹkan kan jẹ́rìí mo tún mọ́rọ̀ kan wá. mo ní wo irun táwọn èèyàn obìnrin máa fi kún irun àbáwọn ọkùnrin mí ìtànjẹ táwọn náà jésù tí wọ́n pè ní attachment mo ní wo bó ti di tọrọ kan ká ní lẹ́ọ̀dọ̀ àwọn èèyàn tó mo ní sọ ọmọ kọ́lọ̀ ń sẹ́bi lé àwọn tí ń ṣe bẹ́ẹ̀ ó dákẹ́ mo ní báwo mo ṣe lè súnmọ́ obìnrin lẹ́ni tí sọ̀rọ̀ yẹn o obìnrin lẹ́ni tí mo bá sọ̀rọ̀ ó ń bọ̀ mo ṣe lè súnmọ́ wọ́n tó tí màá wá sọ pé torí kó o má bínú tàbí kó o má rò pé alákatakítí ni mí kí wá mọ́ mẹ́nubà kọ́ ọ wá lọ gbọ́n bì kan èpè ló mọ̀ gbé mi sẹ́yìn ó pé mo sì lẹ́nìkan tó súnmọ́ mi bí òṣèlé yìí kọ́ wá padà béèrè pé ẹgbọ́n nǹkan báyìí ẹgbọ́n náà ń sẹ́bi lẹ́yìn tí máa ń ṣe kí wọ́n sọ pé bẹ́ẹ̀ ni ẹni bó bá lè ṣépè fún mi direct ó ti ṣẹlẹ̀ pé ah àfíkà ní ọlọ́run bá mi tẹ́sí sí kó láyé tí mo fi ródodo ó sọ bẹ́ẹ̀ kò sì yàn mo ní tó fi mọ̀ ní ẹgbẹ́ káta yẹnjú ẹ̀ ní wáàsí Islam àìfi ibò àìsí ìwà ìrọ̀nú èèyàn ní ma ní sọ̀rọ̀ ọlọ́run wallahu wa rasuluhu àhákù ayìrùdù ọlọ́run bá tún sẹ́lẹ̀ yẹn máa wáyọ̀nú ẹ̀ pé sí ìtọ́lọ́run fẹ́ fi aṣọ náà lásọ. mo ní gbogbo ẹni tó wá dọ́mọ ádámà kúlù bá ní ádámà kọ̀tọ̀ òun kò sẹ́ni tí èso láti sẹ́nu wa o àmọ́ bí ká máa sọ èèyàn máa dá sí díẹ̀díẹ̀ ẹni tí ń bá ọ sọ̀rọ̀ náà láti sẹ́nu lémi tí mò ń sọ fún ọ yìí náà wà lè kàkọ́ yìí náà tàwàbùn ṣùgbọ́n àwọn tó lérò jù náà wọn láti làwọn tí wọ́n máa ń kọ̀rẹ́ tí wọ́n máa ń tún ríra wọn tají padà tí wọ́n máa ń rí correction ṣe fúnra wọn débi pé wọ́n wà lọ tó bá síwájú ọlọ́run lọ́dọ̀ ọlọ́run àìfọ̀rọ̀ lọ́nà bá bò. mo ní àbó òrírun tí máa ti sàràsàrà ní ojú wọn tán máa fi kún náà àwọn ní mo mọ̀ yẹn mo mọ̀ yẹn náà mo mọ̀ yẹn pé yẹn ò dáa náà èyí tí mo sọ sáájú ń kọ́ subhanallah. ọ̀rọ̀ yìí túmọ̀ sí téèyàn bá gbọ́ yìí dáadáa yàtàdì tààrí mọ̀sọ̀lá ti yín dàlí kùdúrì wá ilé ìhà. kí n tó dé lóye wà kọ́ọ̀lù àsọ̀lá tó yín dà ha lè dàlí. wọ́n ní ṣíṣe àsọ̀lá níbi sàárè níbi ìdánsẹ́bi lé èèyàn torí ẹ̀ ni o wàyí ńlá mi yóò fi nà mọ́tì kódà tí wọn bá kọ́ ní mọ́tì tí wọn kọ́ ní gbàgede. أي من است... من اتخاذها مساجد المنعول فاعله ẹni tó bá mú mímú ní ibi tá a ti máa ṣe sùjú ibi tí èèyàn bá ti tí ò bá túmọ̀ sí níbi tá a wà yìí sọ̀rọ̀ pé kò túmọ̀ sí nígbà kan káwá sàn àkìkan ní tẹ̀ mọ̀ bẹ́ẹ̀ abẹ́ mọ̀ bẹ́ẹ̀ ibi ìgangan mọ́tíbálà àkìtàn tákìtàn wà ní nísìnyí tí a bá kọ́ ní block tá a san tó mọ́ tá a gbé àkìtàn yẹn gangan náà kúrò tá a wá ti fi sọ̀ láàtún bẹ̀ ó ti di mọ́sídì àgbé block yẹn fún kalẹ̀ ó ti di kí ni ìzágbé mọ́sídì nìyẹn kò gbọ́dọ̀ ní kárí block kò gbọ́dọ̀ ní kárí gate a ti ṣe sùjúdù mbẹ a ti ṣe bàdà mbẹ ó ti di mọ́sídì kí ló fà á gbogbo orí ilẹ̀ ni wọ́n ṣe ní masijidu fún mi àrẹ́mi ló sọ bẹ́ẹ̀ pẹ̀lú ọlọ́wọ́ dáhùn sálàm àfàwọn ààyè kan nínú ẹ̀ ní mọ́kúbárà ibi náà bá sì kú sí. nínú ẹ̀ ní mọ́síbálà orí àkìtàn ìyẹn tó bá ti ń já kìtàn tá a bá ti gbá kìtàn kúrò ó lè di mọ́sí. tóye tá a bá ti gbé sàárè kó agbé òkú kúrò mẹ́ ó lè di nọ́ọ̀sì a lo bímọ fún ibùsìnkú mọ́sílì afẹ́kọ́ jẹ́ òótọ́ àbí ibùsìnkú níbí ìfẹ́ jẹ́ ẹgbẹ́ mọ́sílì kó ẹlọ́kọ̀ ìsàlẹ̀ lọ́hùn òótọ́ gbogbo ọ̀gbà tó bá ti papọ̀ alimakbaratu wa alimasijidu haramu ni o wọn ó jẹ ẹni tó bá ṣe bẹ́ẹ̀ níyà ní jẹ́ haram ó sì jẹ́ ẹni tán sẹ́bilé alimọ̀lẹ́rúnù fa èlò ẹni tó bá ti sọ láti bẹ̀ wọ́n sẹ́bilé. èyí tí mo sọ tán ní ìsìn gẹ́lẹ́ àtàdé sí ẹ̀gàn lókàn látọ̀dọ̀ Abu Sa'id al-Khudri gbogbo lẹ̀ pátápátá masjid ọlọ́run bọ́lọ̀ ti ti bá nàbí nìyẹn onìkan lọ́run ti ti bẹ́ẹ̀ fún sallallahu ta'ala sallam kò sí bẹ́ẹ̀ fáwọn anábì tó ṣáájú wọ́n dé tẹ́ḿpù wọn kí wọ́n tó lè ṣèjọ́sìn ibi ọmọ tí wọ́n ń yà sọ́tọ̀ báwọn ti jọ́sìn fọlọ́n wọ́n dé bẹ́ẹ̀ kan tó jọ́sìn fọlọ́n gbogbo àwọn anábì tó ṣáájú ọlọ́run tèmi nìkan ọlọ́run ti gbogbo orí ilẹ̀ ní mọ́sálásí fún mi ìlànà mọ́kùbára nínú àyè tí ò tọ́ ká ṣe sọ̀lá ká ṣe sùjúdù mbẹ̀ makibara wà mbẹ̀ hammam wà mbẹ̀ hammam ìbílẹ̀ tí wọ́n kọ́ síbi tí wọ́n ti ṣe tọ́ílẹ̀tì kì í ṣe inú tọ́ílẹ̀tì gangan ìyẹn ti sàn àgbéyàn kílà pàlè ṣe sọ̀lá tún bẹ̀ bàtí wọ́n bá àwọn ilé kan bíi gbàgede tó yẹ táwọn èèyàn kọ́kọ́ wọ̀ kan tó dénú tọ́ílẹ̀tì kí wọ́n ṣe gbòòrò báyìí wọ́n ń pè ní hammam àgbọ̀rọ̀ ṣe sọ̀lá tún bẹ̀ kọ́ nígbà tí èsì pé inú ilé ìgbọ̀nsẹ̀ gẹ́gẹ́ la tẹ́sí ara ibẹ̀ lèyìn ó gbà kọjá sínú ilé ìwẹ̀ àti ilé ìgbẹ́ láwọn àyè tán ni máa ń kọ́rọ́ ẹ̀ ẹjá pé àdáhùn ká tó tẹ̀síwájú. ti ọ̀rọ̀ olùmọ̀ nínú ìkọ́ yìí mọ̀rọ̀ ìmọ̀ fún lọ́ọ̀ wọ́n ní wàbílì jùmlà pẹ̀lú wíwòye sí àwọn àbáríjọ ọ̀rọ̀ yìí fàmọ́nláhó ma àrífà tó ń bi ṣírkì ẹni tó bá nímọ̀ ń pa ẹbọ wà àsìbáàbìhí wà dàrá ìhìn tó máa ń tó lè fa ẹbọ ọ̀fáhìmọ̀ arọ̀sólì láì sallallahu alaihi wasallam qasida tó sì mọ níbo ni ṣẹ̀rẹ́ ìsìlámù ń ta ọ̀fà ọ̀rọ̀ lọ. jazama jazman láàyò kò dámẹ́lu ọ̀wọ̀láyà sámẹ́lu ànàkè yóò rí kókó nǹkan ọ̀rọ̀ fàyọ anna mubalagata wal la'na wan nahya bisigate ipe ìmú ọ̀rọ̀ dógóńgó àti àti ikọ̀ pẹ̀lú ọ̀nà méjì tó yọ̀rọ̀ sígàtù láàtà fàánú nínú àdìsá kàtán nìyẹn o gbólóhùn ẹ má ṣe pàtó sígà yín ni ẹnì hàn kú màdàlì mo kọ fún yín níparí ọ̀rọ̀ yẹn yóò mọ̀ yín pé lẹ́yìn ìsàlẹ̀ ájúlì nàjàsà kì í sọ́tò pé ẹ̀gbin máa ń jáde lára òkú ni wọ́n ti kọ̀ fún wa wọ́n ń bọ etí bí ẹbọ tó fi nílà náà nú yóò bọ pé pé torí pé ti sọ bẹ́ẹ̀ tí ó bá tán sọ́dọ̀ ìní pé àwọn kan sọ pé arínú ọ̀rọ̀ àwọn míì wọ́n sọ pé torí pé ìdọ̀tí òkú lè yíyàn la àbí torí pé ìdọ̀tí máa ń jáde lára òkú. balùwàlẹ̀ adìlẹ̀ jẹ́ àṣàtì ṣìrì kódà ẹ̀gbin ẹbọ ló fà kìí ṣe ẹ̀gbin tí ń jáde lára òkú ẹ̀gbin ẹbọ ìlófà torí pé ẹbọ náà nàjà àṣà ni. èérí ni ẹbọ ẹ̀gbin ni ìnáma ló fi kú nà nájà tún ọlọ́run láwọn gan-an dẹ́ yẹn ni wọ́n bala aya abúlé masjid al-haram dáadáa masjid al-haram dáadáa ní ìmáàdá ẹ má gbà wọn láyé àti lọ masjid al wọn gbọ́dọ̀ ní ẹlẹ́bọ fi dí èrí ẹbọ ni aláhìkọ lìmọ́nà àpọ̀ tí máa ń lọ pàdé tí máa ń ṣe wẹ́kú pẹ̀lú ẹni tó bá ṣe wọ̀rọ̀sákàbà máa ń ánìwò náà tó sì lọ ọkọ̀ tó lọ sàmúlò àbí àmúgùn tí wọ́n kọ̀ fún wọ̀sábà àwà tó tẹ̀lé bẹ̀ẹ́nú ẹ̀ wọ́n làmìyàn fi àrọ́bà ọmọọ̀lá tí ó sì páyọ̀ ọlọ́run ọba rẹ̀ wàkọ́là nọ̀síìrùhù èrè ìjẹ rẹ̀ kéré kódà áóùdì àbí kódà jápé kò lérè kankan níbi kíni ní la ilaha illallah ìgbólóhùn la ilaha illallah wọ́n ní kọ́là nọ̀síìrùhù áóùdì mọ̀ àbí kò tẹ̀ sí èrè ìjẹ kankan tó fẹ́ àbí mo sáré sọ lè sílẹ̀ lálẹ́ yìí wọ́n ní wà kọ́lànà sí ìlú àwọ̀ọ́dìmọ̀ mi la ilaha illallah fa inna hadha wa amthalahu olú ọ̀rọ̀ báyìí min an-nabi sallallahu ta'ala alaihi wasallam tó di tí ọlọ́run bá sọ tó sì lé kókó mọ́ siyanakum li hima tawhid wọ́n fi dáàbò bo tawhid ni lórí tó tawhid ni sábàbí wíwà lùjẹ́ náà kí ẹ̀ mú ọlọ́run sì ní àṣọ kéèyàn gbọ́ yé kéèyàn gbọ́ sọ́bjẹ́kì yẹn yé àtàwọ̀hìn sábà yóò àjẹ́ náà ni. mo fẹ́ sáfẹ́kì kan wà níbí tó sọ ṣé ló máa ń pàtàwọ̀hìn àti kàkọjá lọ́wọ́ bẹ̀rẹ̀ náà ni. Fọ́dúlù Tàwíì, wọ̀mọ́ ìkáfàrò bíná, àjùnúùbù ọlá tí ń bẹ fún àtàwọ̀hìd àti peter ọ̀hìd ṣe máa ń yọ ẹ̀sẹ̀ dànù orí tọ́pìkì kan ni. ó ní báàbù fọ́ọ̀mù àtàwọ̀hìd wọ́n máa yóò ká parọ́ nínú ìdùnnú ìyẹn ni pé wàtẹ̀fíìrù hùdùnnú àti bí ṣe máa yọ ẹ̀sẹ̀ kìí ṣe kẹ́sẹ̀ kan kìí ṣe méjì kìí ṣe mẹ́ta peter ọ̀hìd bá ṣe tàwọ̀hìd tí ò lẹ́bọ̀ ọ́nú rárá àti ìméjì pẹ̀lú ẹ̀rí pé ọmọ àjùmọ́ náà ń tàn. torí pé tàwọn ìmọ̀ yọ ẹ̀sẹ̀ gẹ̀ẹ́rẹ̀ àti takọ́tìsì ẹ̀kọjá ní síra ìmọ̀. gbogbo ọ̀rọ̀ táwọn ní wa ń sọ ìsọ̀lọ́lọ́ ọ̀gáàrọ̀ ọ̀lá ìyára tún lè yíma tàwí. a ń yẹ ìhápà òun ṣírí wẹ̀yà ṣáà kẹ́kọ̀ọ́ lè kó lè jẹ́ pé ta òní ìlú nìkan lè yóò mú lọ́dọ̀ ọlọ́run ni wà lọ́dọ̀ fún lè rọ́pì yín àyíwú dẹ̀dà bí ìtùwà ìbínú ni kó jẹ́ pé ìbínú ní ó sì fà látọ̀dọ̀ ọlọ́run nígbà tí ẹ bá ti ń fi ẹnu bí gbogbo bẹ́ẹ̀ náà nǹkan fa abàlì mú sílì kú náà yín lámà àfíyà tánlẹ̀ àmùrè àwọn òṣèbọ kọ̀ wọ́n láwọn òṣèbọ wọ̀tìkábánlẹ̀ náà yìí wọ́n láwọn sàmúgùn tọ́lọ̀ ń kọ̀ wà lọ́rọ̀ fún mu ṣètọ́n kèsù kàn wọ́n bí a ní àádá fífẹ́ tí wọ́n ní ẹmọ́ sí yẹn tàbí mú ní kòbúrú ìmọ̀ṣáyé sí ọ̀tọ̀ nìyí tààrí àwọn ẹni ọlọ́run lẹ́mọ̀ ń pọ́n lè kí mọ̀ sí tààrí ẹni yẹpẹrẹ ètùtọ fún wọn bẹ́ẹ̀ wà lànà fún tùm àṣàtù àwọn àṣàtù àtàwọn ìmọ̀ tẹ́ ẹ̀mọ̀ tó dẹ́ bá ti ń sán tààrí àwọn ẹni ọlọ́run lé dáadáa wà àṣájà fi him olúwa tẹ́ ń ṣe bá dà ń bẹ̀ fún tún bí kórìbì him afghan sẹ́mi pé ẹ̀wọ̀n kò ní lọ́wọ́ ní wàlùjẹ́ náà ètò sọ bẹ́ẹ̀ fún wọn wà mí ní àdá him afghan yóò sì lé nínà sáwọn ọ̀tá wọn àwọn èèyàn máa ń sọdọ̀ ẹ̀ lónìí wọ́n ní ẹ̀mọ́ fa wọn ẹ̀fà ti àárẹ̀ wọn ọ̀tá àwọn èèyàn náà ni wọ́n wọ́láhì ló gbé sí wọn bẹ́ẹ̀ mo fi tó di ọlọ́run bàbúrà èsù ló ṣe gbólóò yẹ fún wọn ló ṣe lọ́sàn nínú ọkàn wọn wọn ní ọ̀tá àwọn ṣéwù ni wọn ọ̀tá àwọn ẹni ọlọ́run ni wọn ọ̀rọ̀ èwo ni ká dì múnú ọ̀rọ̀ tó yẹ ká fẹ̀mọ́ ṣe èlédì pẹ̀lú káwọn yẹn ń sọ àdúgbò ànábì sọ tá a kà yìí sallallahu ta'ala wa sallam. gbẹ́ká fún mọ́wọ́ sàlẹ̀ díẹ̀. ẹ mo fẹ́ ká tún mọ́wọ́ sàlẹ̀ bẹ́ẹ̀ látún fi fọ àwọn ibìkan mi. níbi kọ́ọ̀lù orúkọ iná sọ̀háàbà tà lámìyà kúnú tó wá náà àti ìsìnkú àwọn sọ̀háàbà lámìyà kúnú lèyàmínú haúlà kọ́bùrì yìí mọ̀sídà wọn ò máa nǹkan kan tó jẹ́ ibùsùn ìtìjú síbi sàárẹ̀ ànábì o. lámà nímà ánìmú mi ń tẹ̀sí bí ìdí ìdá rẹ̀ torí wọ́n mọ bọ́rọ̀ ànábì ti le tó nípa rẹ̀ nígbà tó ń bẹ láyé sallallahu alaihi wasallam wàtàgìlérù náà yà ánì àti bó ti kọ̀ nípa fíhàn síbẹ̀ wà láàánà màá ń fa àlà àti bó ti ti tẹ́bi lé èdè bá síbẹ̀. wà fún lùmọ́ọ̀bù yìí ó sì dá ti sọ̀ ìyówù jẹ́bi tí mo sọ lẹ́ẹ̀kan tí a bá ti wá ti sọ̀lá níbẹ̀ kọkọ ni tó pè lànà sídà á ti sọ bẹ̀rẹ̀ náà sí tí wọ́n ti ṣe júùdì níbi sàárẹ̀ ó ti sọ bẹ̀rẹ̀ náà sí wọ́n ń lànà júùdì náà sí kódà fẹ́ mọ́ ti gbé búlọ́ọ̀kì ẹ̀kọ́ kalẹ̀. àwọn èmi ò débi sàárẹ̀ àkọ́kọ́ ni wọ́n kọ́kọ́ ṣe ní sùjú wàláhì làbí wọn ní kí sọ kálímọ̀ kan àkọ́kọ́ ní sùjú wọ́n forí kalẹ̀ ibẹ̀ yẹn ti di masjid tààrin tí wọ́n kọ́ fẹ́ ara orí ilẹ̀ mọ́sálásí náà táàbí ń ṣe sùyúdù ń bẹ̀ a ti sọ bí sàárẹ̀ yẹn náà di masjid nígbà kan nìyẹn bẹ́ẹ̀ ọ̀bá mọ̀ kódà kẹ́mọ̀ sì kọ́ mọ̀ lọ́wọ́ èèyàn padà jáde mọ́sálásí yẹn ni n tí ò lè tó bẹ́ẹ̀ gan-an èmi àtàlárọ̀ kan àjọ rìnrìn àjò à ń ṣe dáwà kiri nìbàdàn èmi bá wọn sọ ìtumọ̀ tí wọ́n ń sọ àwọn ṣe wà tèmi bá wọn tú sí yorùbá wọ́n bá pe àdáhùn ládùúgbò kan tá a dé bàbá park bàbá wọn mọ́tàlásí bàbá tó rùdú di ikú wọn ti fọ́mọ̀ lọ́ọ́kọ́rọ̀ lọ́ọ́kọ́rọ̀ ṣẹlẹ̀ láìláìlọ́lá ibi tí náà ń kọjú sí bá yàtọ̀ síbi táwa yìí kọjú sí àwọn èrò ẹ̀yìn mọ́ tó gbé báyìí ọ̀kan náà àwọn alábáwá tá a jọ wà mẹ́wọ́n ní a ṣe ìṣàdá ẹni tí ló ń tẹ̀lẹ̀ bẹ́yìn náà ti máa sọ wọ́n ní ta ló kọjú kíbla nu wa mo ní làálà alimam alàsọ́wà ó súnmọ́ kó jẹ́ pé mo ṣe bí wọ́n ti tẹ́lẹ̀ ìmáàmù yẹn ó súnmọ́ kó jẹ́ pé ìmáàmù ló kọjú kíbla oníwọ̀nà bá lù náà tí báwo tó wá tó lù náà bá ràn tó fáwọn èèyàn náà bá yarí ẹni tàtà àtàtà nọ́ọ̀tì nọ́ọ̀tì nọ́ọ̀tì nọ́ọ̀tì ẹ jálẹ̀ jálẹ̀ jálẹ̀ wọ́n ń ṣe ìkọ́mọ̀ lọ́wọ́ àtìjáde tó kọjá sí sẹ́mọ̀ pẹ́kẹ́tẹ̀ òun ó ṣe ní sọ̀lá táwọn òní ní ìṣẹ́ òṣù máa ń wí fún wa ni pé tí ìmọ̀ bá ti kọjú síbílà ó ti ṣe kí ni hádà ọlù ń bí àpò ààyè kìí sọ̀rọ̀ ẹ̀sìn ọ̀rọ̀ gbólóhùn àwọn tí wọ́n ní. kúlù mùsọ̀lìnì yẹtọ̀wọ̀ jẹ́ ọ̀nà kíbla gbogbo ẹbí ìsọ̀lá àti ìlú kọjú kíbla. ìjúbà ọ̀ràn yẹn ti ní. ẹni tó bá mọ ó kàn fẹ̀ kàfáìsì lásán ni sọ̀rọ̀ yẹn tọ́wá tó kìí sọ̀rọ̀ sàárè ò lábámọ́sáàtì yẹn o ọ̀sẹ̀ ilé náà tóbi téèyàn kọjú síbò bíi múdà ámìdá téèyàn máa máa kọjú síbi bí èsè kíbla òṣìṣẹ́ náà kò ní sọ láti náà bẹ́ẹ̀ náà nìkan sọ láti ibi náà fi kú sí. àwọn yàrá kan bẹ nílùú láàrin ìran ọmọ Yorùbá yìí àwọn yàrá táwọn èèyàn ń gbé nínú àwọn ilé tán fi rẹ̀yìn tí wọ́n sin òkú bẹ̀. kìí ṣe pé wọ́n sin òkú bẹ̀ níjọ́ òun tá a mọ̀ o torí wọ́n tún mọ ọbìnrin náà tẹ̀rí wọ́n ní à níbo wá ní òṣòkù yàrá ìyẹn kọ́ kò sọ̀rọ̀ ní eléyìí o ibi tán sì kú títà mọ̀ báyìí lọ́wọ́lọ́wọ́ tá à ń sọ̀rọ̀ yìí tí wọ́n rẹ̀ mọ́lẹ̀ ó sì fi yàrá yẹn rẹ̀yìn ń sọ àgọ́bí náà ti sìnkú rí sẹ́nì kankan wọn mà síkè sẹ́nìsì ìtaba wọnú gbó lọ́mọ yẹn ṣé orítẹ́lá wọ lọ àbí gádà àti kí ni wọ́n máa pè inú gbó inú gbó láti sọ́kọ́ àlọ́ àti sọ́kọ́ àlọ́ orítẹ́ nígbà tí èdè kí wọ́n sìnkú rẹ̀ ìwọ̀n bá àti wá sìnkú mẹ́rin nígbà kan rítẹ́ nìkan mọ̀ gbogbo nǹkan tí ò sá tó lẹ́rìí lẹ́ẹ̀mọ̀ láti fi mú àdádálẹ̀ àbí ẹ̀bọ láti fi fi rinlẹ̀. wọ́n ní balùkúlù mọ́ọ̀nì yìí sọ́là bí ìgbàmọ̀ mọ́sílá wọ́n ní gbogbo èyí tí gbogbo àyè tá bá ti sọ láti mẹ́ta máa ń pè ní mọ́sílì mọ́sílì tẹ̀sí ọmọ sáà sí ní ìwọ́dù àmọ́ wọ́n lè má wọ́n lè má fọ́n kankan bẹ̀ ìgbà tá a ti sọ láti mẹ́ ó ti di mọ́sí yáàní wà ní ńlá mi sọ bídà yìí kódà bó jẹ́ pé àgbálérò wípé ibẹ̀ láti máa tẹ̀jọ́ pé kàmá ìrà àròdọ̀ nímọ̀nà àròdà àìsàn ìyá gẹ́gẹ́ bí kó jẹ́ pé èèyàn kan fẹ́ ọwọ́ àwọn pé a ah, sọ̀lá tó mọ̀ ti tó ẹjẹ́ ń ti sọ̀lá tó ti mọ̀ wáyé náà fa alfa sọ̀lá ta ìdàrú ọwọ́ àti sọ̀lá tó níbi tó wà yẹn lèlọ́yẹ̀ àyẹ̀kọ̀ ìdáàbí kàlọ́ọ̀bìà pé kò tó òbí láì ṣe pé bóyá ó ní ìrìn àyè yẹn ní pé bóyá ibẹ̀ yẹn ni ọjẹ́ mọ́tì òun ló gbèrò àti sọ̀lá tó bẹ̀ ọ̀sọ́ ọ̀rà tó fẹ́yìn sóyí mo tẹ́ni síbì kan nínú oko èmi àtàwọn ọmọ táwa jẹ́ tán ábà ti sọ̀lá sí mi ápè àdára ti sọ̀lá sí ọdún ìmọ̀ ẹnu bí tá a tẹ́ni sínú oko yẹn ọdún ìmọ̀ sí tá a bá tún gbé lọ́bọ̀ míì pé ibẹ̀ yẹn ò dáa tó ẹja lọ síbi abẹ́ ìgbìyàn kákíyà bẹ̀ sóyè lásìkò dáa sọ̀rọ̀ àtúnṣe ìgbìmọ̀ sí ó lọ́wọ́ kódà nígbà tó yá àgbẹ̀ ní kó mẹ́nu nígbà tí èsè ní òjò láwà. kìí sì ṣe mọ́sídùú níbẹ̀ abẹ́ ẹ̀gì kan nínú àwọn igi eléso ni. sọ̀rọ̀ àbẹ̀ ọ̀kan láti ṣe mẹ́yìn obìnrin ló ti ní ẹ̀ bá ti ṣe tó bá yẹ kébi tó ń tẹ́ wà ní sáré wa wà ní ìjà ń sọ fún wa nìyẹn. èèyàn ti ṣe sọ̀lá àtúndébi tí ò tọ́kọ ti ṣe sọ̀lá ẹ̀ قوله كما قال صلى الله عليه وسلم جعلت لي الأرض مسجدا وطهورا ọlọ́run ànábì sọlọ́lọ́wọ́ dáhùn sálà ó ní ọlọ́run bá mi ṣe orí ilẹ̀ pátápátá fún mi ní ibi tí mo ti lè ṣe sọ́lá ó sì tilẹ̀ ní ìgbà tí mo lè fi mára. ayé fàtàmà al-ardu masjidan ó pe orí ilẹ̀ ní masjid gbogbo orí ilẹ̀ tàjúùsù sọ̀láàtù fi kú lè búkà sí nìkan gbogbo pọ́ọ̀tù kọ̀ọ̀kan ìyẹn lè fi sọ̀láàtù bẹ̀ ilẹ̀ àmọ̀ sọ́tùnà àwọn ọmọ sọ́tùnà nínú ìnáwó àwẹ̀ àfàwọn àyè tí wọ́n sáyà fi bá àgbọ̀rọ̀ sí sọ̀láàtù bẹ̀ alẹ́ ti látàjú sọ̀láàtù bí ha kàlùmọ́ bọ́rọ̀ tó wà náà wẹ̀ gẹ́gẹ́ bí orí tẹ́ láǹtọ̀ táǹtọ̀ ní mọ́látẹ̀ àdúgbò kábàtà àwọn òye òmìnirè kọ́ọ́rí àtúntọ́rí ojú ọ̀nà pẹ́gbẹ́dán tó yé wọn ọ̀dẹ́ kábíyèsí látún bẹ̀ ìgbẹ́ pé main road ni. àtàwọn àyè míì. nínú ọ̀rọ̀ ní ìtàkùngbà wa lọ́tọ̀dọ̀ Imam Ahmad mo rò pé ká mú eléyìí ní ìjókòó mi láti tèmi tá a ti tẹ̀síwájú ló dáa jù. òun ni àdéhìsì inna min shirari nnasi nínú àwọn tí wọ́n burú jù lẹ́dàá abẹ́rẹ́ ń bẹ lọ́jọ́ mẹ́jọ lágbára ọlọ́run ọlọ́run fẹ́ wá kó táyọ̀ gbà náà. àwọn tó burú jù lẹ́dàá láyé tó burú fún jù máa ń tòdìrí fún mu sáájú wọ̀hún àyà àwọn tó jẹ́ pé wọ́n ń bẹ láyé nígbà táyọ̀ parẹ́ wàlẹ́dínà yẹ̀sàkèdè ó nànà kó bọ́ ọmọ káàdì aláwọ̀ àtàwọn tó ń mú ibi tí wọ́n ń sìnkú sí níbi tó ti máa ń ṣe sọ́lá. رواه أبو حاتم في صحيحه ntuba olùmọ̀tòba àdìsí yẹn wá nìyẹn àbọ̀ hàtì nǹkan méjì yẹn àti ayọ̀nà náà ẹgbẹ́ mẹ́jọ lágbára ọlọ́run àwọn tó sẹ́kù láyé nígbà táyé ò mọ̀ parẹ́ dákò parẹ́ ayé tó wàlẹ́bí náà yẹn tẹ̀kẹ̀dó náà lọ́kùnbọ́rọ̀ mọ̀tàdì àwọn tó jẹ́ pé orí tẹ́ ni wọ́n ti ń ṣe sọ́lá. yálà òun tẹ́ ń bẹ ní falẹ̀ èyí wà lókè ebórí ilẹ̀ kan náà ni kò sí ẹsikúùsì fún wọn. هذا وصلى الله تعالى على نبينا محمد وعلى آله وأصحابه وسلم سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته